أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على من بعثه الله رحمة للعالمين صلى الله عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين والسلام عليكم ورحمة الله وبركاته أدوك فون ولو وبركاته ọba tí ó fi ìfẹ́ rẹ̀ tó sọ wá di ìrọ̀lẹ́ ìtẹ̀síwájú nínú ìdánilẹ́kọ̀ọ́ tá ń ṣe lónìí a ó sọ̀rọ̀ lórí ashru dhilhijja àti ní a máa sọ̀rọ̀ lórí ẹ̀ ní ọ̀sẹ̀ tó kọjá ṣùgbọ́n ọlọ́run ọba ọgbà torí òjò tó rọ̀ níjọ́ náà ṣùgbọ́n kò tí jù torí pé a sì wà ní àsìkò rẹ̀ dájúdájú nínú oore ọlọ́run ọba àti ìkẹ́ rẹ̀ ó fi àsìkò kánlẹ̀ fún àwọn ẹrú rẹ̀ àwọn ẹni ire láti máa ṣe ìjọsìn kó pọ̀ àti iṣẹ́ ire torí kí ọlọ́run ọba kí ó lè jẹ́ kí ẹ̀mí wọn ó gùn kìí ṣe tọdún bí kìí ṣe àwọn oore tí yóò pọ̀ nínú àà suhuf tí wọ́n gbà lóòjọ́ gbẹ̀ndẹ̀ alkiyama nínú àwọn àsìkò yìí èyí tó tóbi jù o náà ni àwọn ọjọ́ mẹ́wàá yìí ayyam ashir bilhijja ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ oṣù bilhijja dájúdájú al'umma nabi sallallahu alaihi wasallam àwa ni ọjọ́ orí wa kéré jù torí pé anẹ́bísà sallam ló sọ pé àmàrù ummati ma bayna sittina ila sab'in wa aqalluhum man yajuzu dhalik ipe ọjọ́ orí àwọn al'umma mi láàrin ọgọ́ta ọdún sí àádọ́rin ni ọjọ́ orí àwọn al'umma mi láàrin ọgọ́ta ọdún sí àádọ́rin ni kò pọ̀ nínú àwọn tó ń jù bẹ́ẹ̀ lọ ayé so eléyìí fi hàn pé àwọn àlúmà nẹ́bí sàásálà wọn wá ní ọjọ́ orí wa kéré jù torí pé àwọn àlúmà tó ti kọjá àwọn míì a rí ànábì ọlọ́run tó lo 950 years tó fi ń pe àwọn àwọn ìjọ rẹ̀ àwọn tán lo uh, 300 years wà tán lo 500 years wà bet al'umma anabi sallam àwọn nìkan ni ọjọ́ orí wọn kéré jù so ọ̀nà wá ni Ọlọ́run fẹ́ gbà láti fi sẹ̀san fún wọn torí pé ẹni ó lò 300 years tó fi ń sin lọ́hun kò lè dàbí ẹni tó lò 60 years tó fi ń sin lọ́hun ọ̀nà wá lọ́lọ́run ọgbà tí ó fi ṣe ẹ̀san fún wọn Ọlọ́run wá fi kalẹ̀ àwọn ọjọ́ kan nínú oṣù àbí nínú ọ̀sẹ̀ àbí nínú ọdún tí ó máa wá tí ó máa padà tó yẹ pé ọjọ́ náà ó lóore ó dáa ju àìmọye ọdún lọ nínú wọn ni laylatul qadr léètọ́ sọ pé laylatul qadri khairun min alfisa wípé òru laylatul qadri nìkan ṣoṣo ó lọ́lá ju ẹgbẹ̀rún oṣù lọ ẹgbẹ̀rún oṣù tí a bá wò ó dàbí baby 80 something years ìdínú tí imamu razi tó fi sọ pé ilam annaman ahyaha faka annama abadallaha naifan wa 80 sana ẹnikẹ́ni tí ó bá tí ó bá jọ́sìn nínú laylatul qadr gẹ́gẹ́ bí ẹni ó jọ́sìn fún 80 something years ni torí pé ọlọ́run ní ọwọ́ òru nìkan ó ju 1000 eh, eh, months lọ so níbí ni ọlọ́run bá ti fẹ́ máa san ẹ̀san yẹn fún àwọn al'umma nabi sallallahu alaihi wasallam so nígbà ẹni tí ó bá ṣe ìjọsìn nínú laylatul qadr fún 40 years for example tí a bá máa kàá ọdún mélòó ló yóò láyé nù ó ju tàwọn tán lo thousand years lọ láyé táwọn ò nírú ọlá yìí bákan náà nínú wọn ó ní àwọn àsìkò tó lálbárkà tí ẹnikẹ́ni tó bá jọ́sìn nú ẹ̀ bí ìgbà tí ó lo àìmọye ọdún nínú oṣù míì tí ó sì ń bẹ̀ ni so irú rẹ̀ ni ashru dhil hijja ọ̀nà tóbi débi pé àwọn àfáà mi wọ́n wò pé ọjọ́ bí ọ̀sán sírọ̀lẹ́ ti ọjọ́ mẹ́wàá dhulhijja ó lọ́lá ju òru mẹ́wàá gbẹ̀yìn ramadan lọ i mean ọ̀sán mẹ́wàá gbẹ̀yìn ramadan lọ ṣùgbọ́n ru mẹ́wàá gbẹ̀yìn ramadan ó lọ́lá ju òru mẹ́wàá àkọ́kọ́ dhulhijja lọ so a rí pé ashru dhil hijja kìí ṣe ta lè fi ṣeré irú ipò ta gbé ashru awakhir ramadan ta gbé sí ó yẹ ká gbóhùn náà síbẹ̀ tí a bá tiẹ̀ tún gbé jù bẹ́ẹ̀ lọ náà ashru awakhir wọ́n nu alqur'an ọlọ́ni wa adhin fi nasi bil hajj ya'tuka rijalan wa ala kulli damirin ya'tina min kulli fajin amik ليشهدوا منافع لهم ويذكروا اسم الله في أيام معلومات ọlọ́n ni kí a nábi Ibrahim kó pépè ipé kí àwọn èèyàn kan ma wá ṣiṣẹ́ hajj wọ́n ma wá pẹ̀lú ẹsẹ̀ wọ́n ma wá pẹ̀lú nǹkan àgùn ní ọ̀nà tó jìn torí pé kí ni láti wá jẹ́rìí sí àwọn nǹkan àǹfààní tí Ọlọ́run gbé kalẹ̀ fún wọn bákan náà kó lè máa rántí ọlọ́run kó lè máa dárúkọ ọkọ ọlọ́run ní àwọn àsìkò kan tá a dá yẹn rí tá a mọ̀ àsìkò tá a dá yẹn rí tá a mọ̀ yẹn àwọn àsìkò wo ni wọ́n ní àwọn àfáà ní ni al-ashru ayyamu al-ashr al-awail ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ ti dhulhijja eléyìí ni ti ibn abbas tó tún ayyamu ma'lumat sí ipé o ní ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ ti dhulhijja bákanáà níbi tí ọjọ́ mẹ́wàá ètò lóore tó ọlọ́n tó fi búra nínú alkùnrán ọlọ́n ní walfajir walayalin asha washaf'i walwata ọ̀pọ̀ nínú àwọn olùmọ̀ wọ́n ní layali asha yẹn o ní ọjọ́ dhulhijja ọjọ́ mẹ́wàá dhulhijja ibn kathir nínú tírà rẹ̀ ó ní wàlẹ̀yálì ashir al-murad biha ashru dhulhijja ohun tí a gbà lérò pẹ̀lú al-layali ashir ó ní ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ dhulhijja bẹ́ẹ̀ náà ni àwọn ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn sahaba àtàwọn tabi'in tí wọ́n tú layali ashir sí bákan náà hadith wá láti ọ̀dọ̀ anabi sallallahu alaihi wasallam إن العشر أشر الأضحى والوتر يوم عرفة والشفع يوم النهر والف والفجر وليال عشر والشفع والوتر ليال عشر وتسيو جومي وقوقو ذو الحجة الشفع توان به ونيوني أجو ليا الوتر ولوني أجو عرفه so gbogbo àwọn ọjọ́ yìí náà gbogbo wọn wà nú ọjọ́ mẹ́wàá yẹn ni bó ti tóbi tó tí ọlọ́run sì fi wọ́n búra wọ́n nú súnà ànábì sallallahu alayhi wa sallam hadithi ibn abbas tó gbà wá pé ànábì sallallahu alayhi wa sallam sọ wípé ma min ayyami al'amalu salihu fiha ahabbu min hadhihi al-ayyam kò sí ọjọ́ kan tí iṣẹ́ rere nínú rẹ̀ tọ́lọ̀ nífẹ̀ẹ́ sí jù ju kéèyàn ó ṣiṣẹ́ rẹ̀ nínú ọjọ́ mẹ́wàá dhulhijja yìí lọ àkọ́kọ́ ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ débi kí wọ́n tún wá bí anabi sallam léèrè pé ya rasulallah walal jihadu fi sabilillah kódà bó jẹ́ pé jihad fi sabilillah lèyàn ṣe kéèyàn ó jihad torí ojú ọ̀nà ọlọ́run tí kìí ṣe oṣù dhulhijja yìí bá ṣe kò lóore tó anabi ní pẹ́ẹ̀pẹ́ kò lè rò tó wala jihadu fi sabilillah kódà bọ́ jẹ́ pé jihadu fi sabilillah ni kò lóore tó illa rajulun kharaja bi nafsi in tó lè ṣe déédé pẹ̀lú ẹ̀ ó ní ẹni ó jáde pẹ̀lú ẹ̀mí ẹ̀ àti dúkìá rẹ̀ pátá falam yarja fi min dhalika ṣùgbọ́n gbogbo ẹ̀ pátá padà pẹ̀lú ẹ̀ gbogbo tó ní gbogbo nǹkan ẹ̀ ní ẹ̀ àtẹ̀mí ẹ̀ pátá ló ná sí ojú ọ̀nà ọlọ́run ọba eléhùn nìkan la lè rí pé ó fẹ́ ṣe déédé pẹ̀lú ẹni ó ṣe ìjọsìn nínú àwọn ọjọ́ mẹ́wẹ̀ẹ̀wá yìí so eléyìí fi hàn pé ọjọ́ mẹ́wàá yẹn ó lóore ó sì lọ́lá pàápàá jùlọ ọlọ́run fẹ́ràn iṣẹ́ eré nú ẹ̀ ìntọ́lọ́run bá sì fẹ́ òun gan ni ìntọ́lọ́lá jù ìntọ́lọ́run bá fẹ́ òun gan ni ohun tí ó lọ́lá jù bákan náà ó ní pé ọlọ́run ọba a máa san ẹ̀san gbogbo sẹ́ẹ̀rẹ̀ téèyàn bá ṣe ọlọ́run máa ṣe ẹ̀san ní ìpele ìpele àìmọye lọ́lọ́run máa fi san ẹ̀dá ẹ̀ bákan náà inú rìwáyà mi anabi sàásàlá ni ma min azka inda Allahi azza wa jal wala a'zama fil ashri al-adha ipe kò sí iṣẹ́ kan tí ládàá rẹ̀ pọ̀ lọ́dọ̀ ọlọ́run ọba gẹ́gẹ́ bí iṣẹ́ tí yíò ṣe nínú ọjọ́ mẹ́wàá dhulhijja so gbogbo èyí ó fi ọlá àti ipò tí ọjọ́ mẹ́wẹ̀ẹ̀wá yìí tó ní ní ọ̀dọ̀ ọlọ́run ọba so ó pa fún gbogbo mùsùlùmí tí ọlọ́run bá fi ṣe kò ń gẹ́ tó náà rí ọjọ́ mẹ́bẹ̀ wáyìí kó ṣe istignamul fursa ẹni pé kó mú ọjọ́ náà lò láti fi ṣe iṣẹ́ eré tó pọ̀ tí ó fi ní ládá tó pọ̀ lọ́dọ̀ ọlọ́run ọba torí pé àwọn sàhábà nabi sallallahu alaihi wasallam wọ́n ma ń gbé ọjọ́ mẹ́wẹ̀ wáyé wọ́n ma ń gbé lárugẹ kánú yu'adhimuna thalatha asharat àwọn ọjọ́ mẹ́wẹ̀ wá mẹ́ta làwọn sọ̀hábà nabi sàásẹ́lẹ̀ na ma mú ní pàtàkì al-ashru al-akhir min ramadan ọjọ́ mẹ́wàá kẹ́yìn oṣù ramadan wal-awwal wal-ashru al-awwal min dhil-hijja mẹ́wàá àkọ́kọ́ oṣù dhil-hijja wal-ashru al-awwal min al-muharram àti mẹ́wàá àkọ́kọ́ oṣù muharram ó ní àwọn sàhábà nabi sàásẹ́lẹ̀ àtàwọn láàdá ma ń san fún ẹrù rẹ̀ ńgbà náà ó ma ń san ní ìpele ni náà ọlá tí ọjọ́ mẹ́wàá ìní nínú rẹ̀ o ni pé ọjọ́ àràfà ń ọjọ́ mẹ́wàá yìí ọjọ́ àràfà sọ torí pé ọjọ́ ni. bẹ́ẹ̀ sì ni ọjọ́ ọdún mùsùlùmí ni ó ní ọlá tó tóbi ọlọ́run bá ní anibsa sallam sọ wípé ma min yawmin akthar min an yu'tika Allahu fi abdan min an-nar min yawmi arafa kò sí ọjọ́ tọ́lọ máa ra ẹrú rẹ̀ kalẹ̀ láti inú náà lọ sí inú aljanna gẹ́gẹ́ bí ọjọ́ àràfà wa innahu la ọlọ́run bó sún máwọn ẹrú rẹ̀ lọ́jọ́ náà thumma yubahi bihimul màláìka yóò a máa fi wọ́n yẹgàn lọ́dọ̀ àwọn màláìka ọlọ́run táwọn oníṣẹ́ mi tí wọ́n ṣe ju ìjọsìn ọlọ́run ọba ṣùgbọ́n ọlọ́run máa fi wọ́n yẹgàn fayaqul ma arada àwòlá kí ni táwọn ẹrú mi ń fẹ́ aljanna ọlọ́run kó ti wá ní ẹni tí ó rà padà sínú aljanna bákanáà nínú ọjọ́ mẹ́wàá yìí ó ní ọjọ́ ìdúnran ó wà nínú ẹ̀ ó náà ọjọ́ ńlá ni tó tóbi anabi sallallahu alaihi wasallam ní inna a'zama al-ayyami 'inda allahi tabaraka wa ọjọ́ tó tóbi jù lọ́dọ̀ Ọlọ́run ó ní ọjọ́ iléyá ọjọ́ tá ń dúnran thumma yawmul qarb àyà tó ọjọ́ tó tẹ̀lé ló tún lọ́lá lọ́dọ̀ ọlọ́run jù so a rí pé ayyamu ashri yìí ó kó àwọn oríṣiríṣi àwọn àǹfààní jọ ìdínú tó fi jẹ́ pé ọlọ́run bá fi ó fi búra nínú alkùrán bákan náà ìdí tó fi jẹ́ pé ọjọ́ tí iṣẹ́ rere tó wu ọlọ́run jù kí ẹrú rẹ̀ ó ṣe nú ẹ̀rin kí ni àwọn iṣẹ́ rere tí a wá fẹ́ ká máa ṣe nínú àwọn ọjọ́ náà gbogbo ọjọ́ pátá ohun tí ma síwájú náà ni àtẹ́wòbà ká túbà lọ sọ́dọ̀ ọlọ́run elé ò lásìkò ṣùgbọ́n àsìkò yìí ló ń fi dáa jù ká túbà lọ sọ́dọ̀ ọlọ́run ọba torí pé èèyàn ọmọgbà tí ó kù ikú máa ń dé lójijì ni bákan náà tá a ríhun òun gan oní máa ń fa aburú ọ̀pọ̀lọpọ̀ aburú tí máa bá wa torí látàrí ẹ̀ṣẹ̀ ni ọlọ́ọ̀bá ni wa ma asabakum min musibatin fabima kasabat aydikum wa ya'fu an kathir ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ma ń bá yín nínú musíbà ohun tẹ́ fọwọ́ ara yín fà ní ọ̀pọ̀lọpọ̀ gan ọlọ́run dárí ẹ̀jì yín tí ò ní jẹ́ káburú ẹ̀ tó lágbára nínú àwọn nǹkan tí ma dá aburú sí àwọn ènìyàn bákan náà ó tún ní ipa nínú ọkàn ọmọ ànábì adam gẹ́gẹ́ bí poison kí la ń pè ní májèlé kó gẹ́gẹ́ bí májèlé ṣe rí lára tó yẹ pé tí ọba ilé jáde ìyàn ní gbádùn bẹ́ẹ̀ lẹ̀ṣẹ̀ ṣe rí lọ́kàn ọmọ ànábì adam bẹ́ẹ̀ lẹ̀ṣẹ̀ ṣe rí ẹ̀ṣẹ̀ tẹ́ẹ̀sì rún ní ó máa ń fa ẹ̀ṣẹ̀ míì ni ó máa ń fa ẹ̀ṣẹ̀ míì yọ́ wà máa pọ̀ débi pé èyàn ò ní lè jáde mọ́ ọlọ́run ọba kó sọ wa nú ẹ̀ so ó di dandan ká túbá lọ sọ́dọ̀ ọlọ́run ọba ká wá fi àwọn nǹkan aburú tá a mọ̀ tí ẹnì kan ọmọ táwa la mọ̀ ká fi sílẹ̀ ká túbá lọ sọ́dọ̀ ọlọ́run ọba ní tútúbá ò tòótọ́ torí pé túbá yìí gbogbo àsìkò la fẹ́ ká máa túbá ẹni tí ọba túbá ọlọ́run pè lálábòsí ọlọ́ni waman lam yatub fa ulaika humu zalimun àwọn tí ó bá túbá àwọn èèyàn ní alábòsí ọlọ́run bá kó sọ wá nú ẹ̀ so àkọ́kọ́ ní táa máa ṣe ni pé ká túbá lọ sọ́dọ̀ ọlọ́run ká tọrọ àforíjìn lọ́dọ̀ rẹ̀ kí ọlọ́run bá kí ó foríjìn wa anabisa asálẹ́ni lahu ẹni ó ni bí ìgbà tí ò dẹ́ṣẹ̀ ni torí pé ọlọ́run bá ó fi orí gbogbo ẹ̀ṣẹ̀ náà yóò fi jìn so ṣùgbọ́n kọ́ wá mọ́ padà sí ìdí ẹ̀ṣẹ̀ náà mọ́ ẹlẹ́ẹ̀kejì tá a fẹ́ tó lágbára jù tó lọ́lá jù tá a fẹ́ ká máa ṣe nínú oṣù yìí ó ní zikrullah ìrántí ọlọ́run ìmá dárúkọ ọlọ́run ọba bó tilẹ̀ jẹ́ pé gbogbo ògbà ló yẹ ká máa dárúkọ ọlọ́run ọba torí pé anabi sallallahu gbogbo ògbà ní máa dárúkọ ọlọ́run ọba kana an-nabiyyu sallallahu alaihi wasallam yadhkurullaha ala kulli ahyanihi anabisa asalam a máa dárúkọ ọlọ́run a máa sì rántí ọlọ́run bá dé gbogbo àsìkò ní gbogbo ipò tó bá wà ṣùgbọ́n oṣù yìí ọlọ́run ti kára rẹ̀ sọ ibi ká máa ṣe ni ó ní liyashhadu manafi'a lahum wa yadhkuru ismallah kí wọ́n máa dárúkọ ọlọ́run fi ayyami ma'lumat nínú àwọn ọjọ́ tá a dáyẹ̀ rí tá a mọ̀ so àwọn ọjọ́ yẹn ká máa dárúkọ ọlọ́run ní pípọ̀ léta sí tún kàkọjá pé àwọn ayyamu ma'lumati ẹ̀hún ni al-ashru dhul-hijja ó ní ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ dhul-hijja léètò sì jẹ́ pé anẹ́bìsà asálẹ̀ ni kò sí ọjọ́ tí ọlọ́run fẹ́ kí ẹ̀dá kó ṣiṣẹ́ eré nú ẹ̀ gẹ́gẹ́ bí ọjọ́ náà ó tún wá ní ní pípọ̀ nú ẹ̀ ẹ máa ṣe allahu akbar ní pípọ̀ ń bẹ̀ ẹ sì máa ṣe alhamdulillah ní pípọ̀ nínú oṣù náà nínú ọjọ́ mẹ́wẹ̀ẹ̀wá yìí so eléyìí fi hàn pé dhikrullah ohun tó ní iṣẹ́ tó tóbi jù tá a fẹ́ ká máa ṣe nínú ọjọ́ yìí àwọn tí wọ́n máa ń dárúkọ ọlọ́run ọba àwọn ni ẹni rere lọ́dọ̀ ọlọ́run àwọn sì ni wọn ò ní ọlọ́run ọba yóò sọ wọn níbi ìyà náà àwọn tó ma ń dárúkọ ọlọ́run ní gbogbo ògbà àwọn ọlọ́run sọ kúrò níbi ìyáná hadith anab sàásẹ́lẹ̀ wọn ni máa mi ṣe un anja min adábìláì min zikrillah kò sí nǹkan tí ma sọ́yàn níbi ìjìyà ọlọ́run ọba gẹ́gẹ́ bí zikrullah mímá dárúkọ ọlọ́run ọba mímá rántí ọlọ́run ọba ẹlẹ́ẹ̀kẹta o ni àdúà àdúà tààrí ìdání fún gbogbo mùsùlùmí pátá bákanáà ìjọsìn ni tó tóbi lọ́dọ̀ ọlọ́run ọba ọlọ́run nífẹ̀ẹ́ sójú anẹ́bísà ọ̀sálà wọn ni ma futiha lahu minkum báàbù du'a futihat lahu abwabu rahma gbogbo ẹni tá a bá ṣílẹ̀kùn àdúà fún àti ṣílẹ̀kùn ìkẹ́ fún ẹni pé gbogbo ẹni tó bá rọ̀ lọ́rùn láti máa gbàdúà gbogbo wa ọlọ́run bá ti ṣílẹ̀kùn kẹ́ fún un bó lè jẹ́ pé àdísì náà da'if ni ṣùgbọ́n àwọn àdísì pọ̀ tí ó fi hàn ọlá àdúà tó fi hàn bákan náà ó ní pé ọlọ́run ọba ó máa ń dunnú sí ká máa pè ká máa rawọ́ ká máa bẹ̀ ní tó bá wù wá tá ń fẹ́ àsìkò tí ọlọ́run máa ń gbàdúà ni ayaruddaha sifron khaibin ọlọ́run ọba ọba olùtìjú ni ọba oníkẹsì ni a máa tìjú kí ẹrú rẹ̀ kan kọ́ wá gbọ́wọ́ sókè kọ́ máa bẹ́ kọ́ wá gbọ́wọ́ ń kalẹ̀ ló fìfò ọlọ́run ọba máa tìjú kí ẹrú rẹ̀ gbọ́wọ́ sókè kọ́ wá di pé lẹ́yìn gbọ́ tó gbọ́wọ́ sókè tí ń pe ọlọ́run tí ń bẹ̀rùn kọ́ wá pé ọwọ́ tí ó gbé kalẹ̀ ó gbé kalẹ̀ ló fìfò kò ní gbé kalẹ̀ ló fìfò so lẹ́yìn fi hàn pé àdúà ó lọ́lá léè tá a fẹ́ jù nínú oṣù yìí ṣùgbọ́n ó ní àwọn májẹ̀mú nínú àti kàkọjá ní kúkúrú al-ikhlas ẹni pé ká ṣe torí ọlọ́run ẹlẹ́ẹ̀kejì ká má ṣe yájújọ ọlọ́run ọba ọlọ́run ọba lọ bákan náà n tá a bá máa bẹ́lọ̀ nǹkan jẹ́ pé oore ni kì í ṣàbúrú èyí bẹ́lọ̀ nítorí pọ́ fẹ́ lọ ṣàbúrú kan fẹ́ sẹ́nìkan bákan náà ó di dandan n téèyàn ń jẹ tí mu tí ń wọ̀ lásọ kó jẹ́ halal ẹni ó bá fẹ́ tí ọlọ́run gbàdúrà rẹ̀ kó jẹ́ pé n ti ń jẹ halal ni ó di dandan ká sọ n tá ń jẹ n tá ń mu n tá ń wọ̀ lásọ kó jẹ́ pé halal ni nígbàtá àbàgbàdúwà náà kí ẹ̀mí wọ́n wà ń bẹ̀ kọmọ́ ìpé ẹ̀mí wọ́n wà ń bò mí àìsí ń bẹ̀lọ́n bákanáà gbogbo bàtá àbàgbàdúwà ká mọ́ gbàgbé ká ṣe assalatu fún anabi muhammad sallallahu alaihi wasallam in tó kéré jù allahumma salli wa sallim ala nabiyina muhammad kéèyàn wọn mọ́ gbàdúwà rẹ̀ láì ṣe assalatu fún anabi sallam torí pé hatta tusalla ala nabi sallallahu alaihi wasallam ipe àdúrà tẹ́ rí hun ọlọ́run a máa dá dúró láàrin sánmà àti ilẹ̀ kò ní lọ sọ́dọ̀ ọlọ́run kò sì ní sọ̀kalẹ̀ hatta tusalla ala nabi sallallahu alaihi wasallam títí èyàn fi ṣe salatu wa nabi sallallahu alaihi wasallam bó lè jẹ́ pé hadisi hadisi mawquf ni ẹni pé ọ̀rọ̀ sayidina umar ni ṣùgbọ́n àwọn afá àwọn onímọ̀ hadith wọ́n máa ń gbé irú èyí sí ipò marfu torí pé kìí ṣe ọ̀rọ̀ lópin ìgbà tó bá ti jẹ́ pé authentic ni kì í sí ọ̀rọ̀ tí Umar tó lè sọ níbi ní ọgbọ́n orí ẹ̀ àfi pé ọ̀dọ̀ anẹ́bìsà àṣálẹ̀m ló ti gbọ́ bọ́bá wá sọ bí ọ̀rọ̀ rẹ̀ ó gbọ́ látọ̀dọ̀ anẹ́bì sallallahu alaihi wasallam ni so eléyìí fi hàn pé adab shurut tí yẹn láti ṣe nígbà tí máa ń gbàdúrà sallallahu alaihi wasallam bákan náà ó di adab àwọn adab bíi ká bẹ̀rẹ̀ pẹ̀lú yíyin ọlọ́run àti ṣíṣe àfọ̀mọ́fọ́lọ́run àti ọpẹ́ dúdú bákan náà nígbà tá a máa bẹ lọ́run ká bẹ lọ́run pẹ̀lú azmu kìí ṣe rí ìrẹ̀wẹ̀sì ọkàn ká mọ̀ ipá ń bẹ lọ́run pẹ̀lú ìrẹ̀wẹ̀sì ọkàn ọlọ́run ó kọjá ní tá a máa bẹ pẹ̀lú ìrẹ̀wẹ̀sì ọkàn bákan náà ó dáa ká máa ká máa ṣe tẹ̀kírìrì ní tá a máa ọlọ́run ṣe báyìí fún mi ṣe báyìí fún mi lẹ́ẹ̀mẹ́ta anẹ́bìsà sálàm a máa ṣe bẹ́ẹ̀ bákan náà kéèyàn ọbẹ̀ lọ́n pẹ̀lú ohun tó kóore jọ kọ́ àmọ́ máa dáko eléyìí ọlọ́run fún mi lélẹ̀ fún mi lélẹ̀ rabbana atina fid dunya hasanatan wa fil akhirati hasanatan wa qina adhaban nar kò sí tí ò kó sínú eléyìí ti tójú kéèyàn wá máa darẹ̀ láàmú kọ́ gbogbo ẹ̀yìn kò sí kò dìgbà tí èèyàn bá yanrí gbogbo orú àwọn nǹkan báyẹn bákan náà tí èèyàn bá fẹ́ gbàdúrà kó gbàdúrà fún ara ẹ̀ náà síwájú kó tó gbàdúrà fẹ́ lómi kó fi tiẹ̀ síwájú lẹ́yìn náà kó gbàdúrà fẹ́ lómi kéèyàn jẹ́ pé yọ́ máa gbàdúrà yóò sì máa ra kàí pé ọlọ́run ti gbà yọ́ máa gbà yọ́ máa ra pọ̀ pé ọlọ́run ti gbà nígbà tí èèyàn bá gbàdúrà wọn kó kọjú sí alqibla bákan kéèyàn jẹ́ tí ó máa ṣe istighfar àti sadakọ lásìgbà tí ń bá ń tọrọ nǹkan lọ́dọ̀ ọlọ́run kó máa tọrẹ kó sì máa ṣe istighfar ó tún máa mú kí àdúrà tètè gbà náà kéèyàn tún wo àwọn àsìkò tí àdúrà máa ń gbà nǹkan ẹlẹ́ẹ̀kẹrin ó ní asiyam ààwẹ̀ gbígbà ààwẹ̀ gbígbà yìí ìjọsìn tó tóbi ni lọ́dọ̀ ọlọ́run ọba anẹ́bisa sallam sọ pé man sọ́ọ̀mà yawman fi sabilillahi ba'ada Allahu bidhalika al-yawm wajahu 'ani an-nari sab'ina kharifa gbogbo ẹnikẹ́ni tí ó bá gbààwẹ̀ ọjọ́ kan torí ọlọ́run ọlọ́run ọba yóò jìnà sí tefẹ́tefẹ́ kúrò níbi iná débi pé jíjìnà rẹ̀ ọdún 70 years èyàn ó máa rìn èyàn tí ìdébí àárín ẹni ó gbàwẹ̀ síná so a ó rí pé kìí ṣe iṣẹ́ tó kéré lọ́dọ̀ Ọlọ́run bákan náà riwaya mi masiratu mi'ata am ọgọ́rùn ọdún lèyàn ó fi rìn kéèyàn tó lo distance Ọlọ́run fi gbé ẹ̀dá jìnà sí iná bákan anẹ́bísà sálà sọ pé kullu amali ibn adam yudha'af alhassanatu ashru amthaliha gbogbo ṣẹ́ tí ọmọ anẹ́bí adam bá ṣe ọlọ́run bá máa fún ní ládàá ìpele ìlọ́po ìlọ́po mẹ́wàá ila sab'ina mi'a títí dé 700 70 that is 7,000 ṣùgbọ́n anábì ní illa sawma àyàfi àwẹ̀ nìkan èyí ni pé òun ò lóǹkà ọ̀nà àmọ́ búlá ìṣírò rẹ̀ ni fa inna wùlí àwẹ̀ ti tèmi ni ọlọ́n fi àwẹ̀ tó fi tì sí ọ̀dọ̀ ààrẹ wípé àwẹ̀ wọn tó ní wà á na ajizi ibi èmi ní sì sẹ̀san fún ẹni tí ń bá ń gbà so eléyìí fi hàn pé ẹ̀san àwẹ̀ ó ju gbogbo iṣẹ́ lọ pátápátá torí pé ọlọ́run dá yàtọ̀ ipò nìkan ló wọ́n sẹ̀san ẹni tí ń gbà so eléyìí fi hàn pé ààwẹ̀ ìbádà tó dá so nígbàtí adamsisi ni pé al'amalu salih fi ahabbu ila Allah iṣẹ́ eré tọ́lọ̀ ń fẹ́ jù ní ọjọ́ tọ́lọ̀ ń fẹ́ kíyàn síṣẹ́ eré ààwẹ̀ náà wà nú iṣẹ́ eré bó tilẹ̀ jẹ́ pé kò sí àdísì kan pàtó tó ní àdamsisi àsálà ń gba àwọn ọjọ́ náà ṣùgbọ́n oníkàṣiṣẹ́ rẹ̀ àwẹ̀ náà sì wà nínú iṣẹ́ rẹ̀ ẹni ó bá gba àwẹ̀ mẹ́sàn yẹn kò sí aburú nú ẹ̀ ọjọ́ tí ò kàn nígbàwẹ̀ náà ni ọjọ́ ọdún ẹni tó bá gbà kò sáburú náà ẹni tí ó sì lè gbà ó ṣe mélòó náà ló lè gbà nú ẹ̀ déédé náà ni tí ó sì jẹ́ pé ọjọ́ àràfá nìkan náà ló lè gbà déédé náà ni ṣùgbọ́n kò sí aburú kéèyàn gbàwẹ̀ ashru dhil hijja yàtọ̀ sí ọjọ́ ọdún بكنا حديث وابي النبي صلى الله عليه وسلم أن رسول الله صلى الله عليه وسلم كان يصوم تسعا من ذي الحجة ويوم عاشوراء وثلاثة أيام من كل شهر والاثنين والخمس أو الخمسين والخم والخميس والاثنين والخميس يقول النبي صلى الله عليه وسلم أما با ونو ذي الحجة نبتي اختلاف تواصلوا عن علماني tis'an min dhilhijja ọjọ́ mẹ́sàn nínú dhilhijja àbí tis dhilhijja àbí ọjọ́ kẹsàn dhilhijja so ibi ìtàwọn afá ni àà a máa gba ààwẹ̀ mẹ́sàn nínú dhilhijja àwọn kan wá fi ti yawmu arafa yẹn òun wọ́n fi ṣe tàkídé lè pé ọjọ́ arafa ni bákanáà yawmu ashura àti ọjọ́ ashura àti thalathata ayyam min kulli shahr ọjọ́ mẹ́ta ní gbogbo oṣù èyí ni pé ọjọ́ tí ayyamul bayt àti ithnain wal ọjọ́ monday àti alkhamis so ilé ìfihàn pé ààwẹ̀ ó wà nínú iṣẹ́ tí a fẹ́ ká lè ṣe nínú oṣù yìí ẹni ó ṣe yóò ní as-sadaqa ọrẹ títa ọrẹ títa nínú àsìkò yìí náà wà nínú àwọn iṣẹ́ tó dáa kéèyàn máa ṣe torí pé ó wà nínú iṣẹ́ tó tóbi tí ó máa ní ìyípadà sínú ìgbésí ọmọ ànábì adam ọlọ́n ni man dha alladhi tí ọlọ́run ọba tí ó fún ní ìlọ́po ìlọ́po tó pọ̀ léè tó sì tọ́jú ẹ̀san tó ní ẹni pé tó ẹ̀san alápọ̀nlé tọ́lọ̀ ń tọ́jú fún lóòjọ́ gbẹ́ndẹ̀ alkiyama so ilé ìfihàn pé ọrẹ títa ọlọ́run a máa sẹ̀san rẹ̀ ní ìlọ́po ìlọ́po bákan náà nabi sallallahu alaihi wasallam ó kún wa ládùn láti máa bi shiqqi tamratin fẹ́lìyàfà ẹnikẹ́ni tó bá lè ṣe nù yí kó sọ ara rẹ̀ níbi ìyà jahannama kódà bó ṣe awẹ́ ẹ̀dẹ́bínú ni kó fi tọrẹ tí ó fi sọ ara rẹ̀ kúrò níbi ìyà náà kó ṣe eléyìí fi hàn pé ọrẹ títa a máa sọ́yàn kúrò níbi ìjìyà ọlọ́run ọba bákan náà àdísì wáyé pé àwọn ọkùnrin méje kan tí wọ́n wà lẹ́yìn abẹ́ ìbòjì ọlọ́run lóòjọ́ gbẹ́ndẹ̀ alkiyama ọjọ́ tí ó sí bòjì mí àyàfi tọlọ́run ọlọ́run anẹ́bísà sálà ń dárúkọ arákùnrin kan tasaddaqa bisodaqatin léè tó tọrẹ kan fa akhfaha ó sì wá fi ọrẹ náà pamọ́ hatta la ta'lama shimaluhu ma tunfiqu yaminu léè tọ́ ẹ pé ohun tí ọwọ́ ọ̀tún rẹ̀ fún tó fi tọrẹ ọwọ́ òsì ọmọ ohun tọwọ́ ọ̀tún fi tọrẹ ọwọ́ òsì ọmọ níbi tó fi pamọ́dé so eléyìí wà nínú àwọn tí ó dá kíyàn ṣe níṣẹ́ nínú ọjọ́ mẹ́wàá yìí Ibn al-Qayyim rahimahullah ó ní al-ihsan ila khalqihi min a'zami al-asbab al-jaliya li kulli khair títa ọrẹ fún ẹ̀dá ọlọ́run ọba ó wà nínú àwọn sábàbí oore tí ma sábàbí fífa oore wá fún èèyàn ó ní fa inna lis-sadaqati ta'thiran ajiban ó ní ọrẹ tá a rí hun ó ní ipa tí ma ń ṣe fún yàtọ̀ ẹ pé kódà nǹkan ìmọ̀ ni fi daf'il bala láti sọ ẹ̀dá kúrò níbi aburú ọlọ́run máa fi ọrẹ téèyàn ta yóò fi sọ kúrò níbi aburú tí ó ṣẹlẹ̀ sí walau kanat níbi tí ọrẹ lágbára dé tí oníbàjẹ́ tó bá ta ọrẹ ọlọ́run fi ọrẹ rẹ̀ yún yóò fi sọ aburú kan tí ó ṣẹlẹ̀ sí alvolim kódà bọ́ jẹ́ pé alábòsí ni aumin káfir kódà bọ́ jẹ́ káfir ni tó bá tọrẹ ọlọ́run ó san lẹ́san ọrẹ tó ta ọlọ́run lè má gba ìjọsìn tó ṣe ní ìjọsìn ṣùgbọ́n ìjọsìn ọrẹ títa ọlọ́run san lẹ́san rẹ̀ torí pé ẹ̀dá ọlọ́run ọba ló ṣe fún ó ní fa inna Allah yadfa bi anwa min albala ọlọ́run ọba a máa a máa fi sọ́yàn ìgágá oríṣiríṣi aburú wa hadha amrun ma'lum eléyìí tá a mà ní khassatan wa 'ammatan wípé gbogbo èèyàn ló máa rú ló máa nǹkan yìí wa alul lórí ilẹ̀ makurunun bihi li'annahum jarrabu torí pé ohun tí a ti ní experience ẹni anabi sallam ni as-sadaqatu ala al-miskini sadaqatun wa hiya ala dhir-rahim thintani sadaqatun wa sila ọrẹ tá bá ṣe yẹn èyí tó dájú òní ká ṣe fún alásùnmọ́ ẹbí tá fẹ́ tọrẹ ká ṣe fẹ́ bí wa ló dájú torí pé ọrẹ tá a ṣe fẹ́ bí kìí sọrẹ nìkan ọrẹ àti ìsokùn ẹbí pọ̀ so tá a bá ṣe ọrẹ fẹ́lòmíì ọlọ́run fún wa ní ládàá ọrẹ tá a bá ṣe fẹ́ bí ọlọ́run fún wa ní ládàá ọrẹ àti síso okùn ẹbí pọ̀ kìyàmù lẹ́yìn ó tún wà nínú àwọn tí tó dáa ká máa ṣe ní àsìkò yìí torí pé òun náà wà nínú àwọn aṣẹ́ eré tó tóbi lọ́dọ̀ ọlọ́run torí pé anẹ́bísà àṣálàm ní afdọ́lù sọ́láti ba'da al-farida qiyamul layl irun tó lọ́lá jù lẹ́yìn irun tá a ṣe lọ́rùn àyàn ó ní irun qiyamul layl èyí tá a kí lóru ọlọ́ni inna nashi'ata al-layl hiya ashaddu tí àyà fi balẹ̀ jù òun sí ní ló sì tún máa mú kí èèyàn kó ní ìbẹ̀rù ọlọ́run ọba jù so àsìkò yẹn ló dáa jù anabi sallam inna aqrab ma yakunu rabbu min al-abdi jawfu al-layl àsìkò tí ẹ̀dá fi súnmọ́ ọlọ́run ọba jù فإن استطعت, فإن استطعت أن تكون ممن يذكر الله في تلك الساعة فكن ẹnikẹ́ni tí ó bá lè ṣe láti máa dárúkọ ọlọ́run ọba láti máa ṣèrántí ọlọ́run lásìkò náà kó ṣe so eléyìí náà wà nú àwọn sí àwọn iṣẹ́ rere tí a fẹ́ ká ṣe ẹlẹ́ẹ̀keje ó ní iṣẹ́ kan tí ọ̀pọ̀lọpọ̀ wa tá ti sọnù lónìí ẹlòmí ò tiẹ̀ mọ̀ àfi àsìkò Ramadan ó ní itikaf àwọn èèyàn tẹ̀ tí ló ń pè pé èèyàn ò lè ṣe ìtìkáàfì ju àyàfi inú Ramadan lọ ìtìkáàfì ó ní ìjọsìn kan tí ọ̀pọ̀lọpọ̀ ti sá fún lónìí tàà ṣe mọ́ àyàfi díẹ̀ ó ní ká jókòó mọ́sálásí fásitò kan ká máa ṣe ìjọsìn nú ẹ̀ ká ṣe ìǹkìtọ́ kúrò ní gbogbo àwọn nǹkan tí ó wà lágbègbè wa ká dojú kọ Ọlọ́run nínú mọ́sálásí àwọn jùmhúrù al'ulama wọ́n ní súnnà ni bákanáà ètìkáàfù tààrí yẹn kò lásìkò ipò tó kéré ipé àsìkò tó kéré jù ní kò ní kò yí sì ṣe dandan ní ká wọ ètìkáàfù pẹ̀lú ààwẹ̀ so lásìkò yìí tá bá lè ṣe fún àsìkò kan láti wá jókòó ní mọ́síláṣí ká fún gbogbo àwọn nǹkan tó lè tó lè tó lè divert attention wa ká dà wọ́n nù ká jókòó torí ìtọ́lọ́n lásìkò náà ká jọ́sìn fọ́lọ́n kíka Qur'an mímọ̀ ṣe náfílà àti gbogbo ẹ̀ kódà bó ṣe one hour ni torí pé Imam Ahmad àti uh, Imam Malik àti Shafi'i àwọn ni kódà bó ṣe one hour lèyàn bá lè ṣe asáà lèyàn bá lè ṣe ó ti tó fún ìtìkáf àwọn nǹkan tiẹ̀ ní kódà bọ́ pé àsìkò téèyàn fi lè kíráka kan lèyàn bá jókòó mọ́síláṣí tó fi dojú kọ Ọlọ́run láti ṣe iṣẹ́ rẹ̀ wọ́n ní gbogbo ẹ̀ náà ìtìkáf náà ni so eléyìí ó wà nú àwọn iṣẹ́ tí tá a ti sọnù tá a bá lè ṣe ń gbàdọ̀ pé àyẹ̀wò Arafa yẹn ọjọ́ ọjọ́ maybe holiday ni fún gbogbo àwọn òṣìṣẹ́ ẹni ó bá lè ṣe 3 hours 5 hours lè ó bá lè ṣe kó jókòó nínú mọ́sálásí kó ka Quran kó ṣe àwọn náfílà kó ṣe istighfar àwọn nǹkan míì kìí ṣe ládá kékeré ní wà nú ẹ̀ àwọn àǹfààní bẹ nínú ìtìkáf tàríyàn àkọ́kọ́ fàwúwa yóò bẹ̀rẹ̀ dùn nafs an ṣúgbòlì dùnìyà ó ma mú kí ẹ̀mí kó jìnà sí gbogbo àwọn àwọn tí ma ń kọ́ attention èèyàn nílé ayé ẹlẹ́ẹ̀kejì yastadrikul abdu waqtahu fi ssalati aw intidhari ssola ẹni ó bá wà mú mọ́sálásí yóò lo àsìkò rẹ̀ fún ìrun kíkí yóò tún máa dúó de ìrun tó kù ẹni ó wọ ẹ̀tìkáf láàárọ̀ tó fẹ́ kú ní ìrọ̀lẹ́ èyí fi elé fi hàn pé lẹ́yìn gbọ́ bá kírun àsùbá tán yóò máa dúó de àdúhù lẹ́yìn gbà tó kírun àdúhù tán yóò máa dúó de al-asr yóò tún máa dúró de al-maghrib léè tó fi hàn pé gbogbo ọjọ́ náà pátá ló fi ń kírun torí pé Ànábì sàásánlá ní pé gbogbo ẹni tí ń bá tó bá kírun tí ń dúró de ìrun míì a máa kọ́ pé ń kírun náà ni títí àsìkò wọn òun fi tó so eléyìí fi hàn pé ètìkáàfó ní àǹfààní tó pọ̀ bákan fi tashabbu bil màláìka èèyàn tún fi ìwà àwọn màláìka tó ń jọ́sìn fọlọ́run so bákanáà fífi ìwàjọ màláíkà átùnwá ní àǹfààní àdúà àwọn màláíkà tí wọ́n ma sàdúà fún gbogbo ẹnikẹ́ni tí ń bá ń dúódè run ẹni ó kírun tán tí ń dúódè mí àwọn màláíkà wọ́n ma sàdúà fún wọ́n ma sàdúà fún wọn ò sì ní yádùà náà sí àfi tásìkò ìrun mí bá wọlé bákanáà gbogbo èyí ni pé ó ti àmàrí eh, rẹ̀ pátátọ lọ́n ni tó bá ilé kú yóò wà aljanna tí ń bá ń lọ tó bá ilé kú yóò wà aljanna tí ń bá ń padà lọ sílé ẹ̀ tó bá ilé kú yóò aljanna torí pé ànẹ́bìsà àsánlá ni wa rajulun raha ila almasjid ọkùnrin tó ẹni ó nílé lọ sí mọ́síláṣí fa huwa dhaminun ẹni pé ọlọ́run ó gbogbo àlámọ̀rí rẹ̀ pátátọ̀ ọlọ́run ni gbogbo tó bá ṣẹlẹ̀ sí ọlọ́run ọba yóò sẹ̀san fún wayatawaffahu fayudkhiluhu aljanna tọ́lọ̀n bá ilé pa kó dàbí ètí ìwọ mọ́sílásí ọwọ́ aljanna aw yaruddahu àbí kó ti ẹ̀ padà sílé rẹ̀ bima nala min ajrin wa ghanima pẹ̀lú tó ní ní oore láádá àti gànímọ̀ oríṣiríṣi tó ní tó ń gan ọmọ so eléyìí fi hàn pé ní àsìkò yìí àwọn ọ̀nà pọ̀ tí a fi lè wá láádá ní ọ̀dọ̀ ọlọ́run ká má gbàgbé pé àsìkò náà ọlọ́run máa san láádá ìlọ́po ìlọ́po ní kò dàbí àwọn àsìkò yòókù bákan náà ìtìhádù ẹlẹ́ẹ̀kẹjọ ní lọ́pọ̀lọpọ̀ lóríṣìíríṣìí gẹ́gẹ́ bí sádàkàtà ti mẹ́nubà àti ìso okùn ẹbí pọ̀ àwọn àrùn náfílà kíka alkùrán kíyàn ọ̀sọ́ àti máa kírun nínú jama bákanáà kíyàn ọ̀sọ́ àti máa kírun lásìkò allah musta'an àsìkò ń ibi máa ṣe allahu akbar àti la ilaha illallah àwọn takbiri wọn pólísì méjì ọ̀kan wà táwọn àfáà ní mutlaqan láti gbà tí dùlhíjà ti wọlé àtìgbà náà ló ti bẹ̀rẹ̀ gbogbo ògbà lásìkò à ń lọ lójú ọ̀nà ni àwa nú ilé ni à ń ṣiṣẹ́ ni anything tá n bá ń ṣe aláǹfààní láti máa ṣe àwọn takbiri yẹn allahu akbar allahu akbar allahu akbar lóríṣiríṣi àwọn èyí tó wá so eléyìí ni wọ́n pè ní mutlaq yóò sì continue di ayyamu tashrik ẹni pé ọjọ́ mẹ́tàlá nù nínú dhulhijja ó ní mutlaqa yẹn èyí tí wọ́n pè ní al-muqayyid ó ní èyí tí wọ́n sopọ̀ márùn èyí tí a sopọ̀ márùn wọ́n bẹ̀rẹ̀ láti àsùbá ọjọ́ ọdún yóò bẹ̀rẹ̀ láti àsùbá ọjọ́ ọdún so gbogbo ẹ̀yìn ìgbà tí a bá kírun a máa ṣe takbir nìyẹn gbogbo ẹ̀yìn tí a bá kírun a máa ṣe títí di alásìrì ìrun ayyamu tashrik ìjọ kẹta so ibi tí takbir yẹn tí ó ti ṣe inqitan nìyẹn eléyìí ni àwọn takbir tí ó yẹ ká máa ṣe nínú oṣù yìí and then ó wà nù tí ọlọ́run ní ká ṣe ó wà nù ní tí ọlọ́run ní ká ṣe sígà rẹ̀ allahu akbar allahu akbar allahu akbar kabira ọ̀kan nìyẹn allahu akbar allahu akbar allahu akbar ومين الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر والله أكبر ولله الحمد ومين الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر والله أكبر ولله الحمد gbogbo àwọn tẹ̀kbìráàtì yìí kò sí ìtúwà pàtó láti ọ̀dọ̀ ànẹ́bìsà àṣálàm gbogbo ẹ̀ láti ọ̀dọ̀ àwọn sàhábẹ̀ ànẹ́bìsà àṣálàm ò ní léè tó fi hàn pé gbogbo bí èèyàn bá ṣe ní agbára àti ṣe náà ni kéèyàn ó ṣe bet kíkọ́ àbí kéèyàn kẹ́kọ̀ọ́ pẹ̀lú àwọn sàábí anẹ́bìsà àṣálàm náà ó lọ lánú ẹ̀ torí pé anẹ́bìsà àṣálàm ní ká wọn pàápàá jùlọ àwọn khulafa ar so ó dáa jù bákan náà ihtimamu bi yawmi arafa ká jẹ́ tí ó pọn ọjọ́ àràfá yẹn tá pọnlé dáadáa torí pé ọjọ́ ńlá ni pàápàá jùlọ ó wà nú ọjọ́ ọdún àwa mùsùlùmí ànẹ́bìsà sálà ń pè lọ́jọ́ ọdún wa wọ́n ni yawmu arafa wa yawmu nahr wa ayyamu tashrik ìdùnà ahlul islam ọjọ́ arafa àjọjọ́ ọjọ́ dúran àti àwọn ọjọ́ mẹ́ta tó wà lẹ́yìn rẹ̀ ọjọ́ ọdún àwa mùsùlùmí ni so ìdínú tó jẹ́ pé arákùnrin kan nínú yahud tó ń sọ fún sayidina umar ìpè ya amir al-mu'minin aya kan wà nù tíra ọlọ́run tíra yín al-Qur'an tẹ́ ẹ mọ́ nǹka ìbájẹ́ pé àwa yahud lọ́lọ́run bá sọ̀kalẹ̀ fún ọjọ́ náà ọdún làbá mú sayidina umar aya wo ni ó ní al-yawma akmaltu lakum dinakum wa atmamtu alaykum ni'mati wa raditu lakum al-islam dina aya tọ́lọ́n ti sọ pé lónìí o mo ti pé ẹ̀sìn yín fún yín ìkẹ́ mi mo sì ti pérépéré lórí yín mo sì ti gba ẹ̀sìn islam kó jẹ́ ẹ̀sìn yìí ó ní ìbáyé pàwà yahud lọ́lọ́run sọ orú èyàn kalẹ̀ fún ọjọ́ náà àbá mo ní ọdún Sayyidina Umar ni mo mọ ọjọ́ tó ń wí mo sì mọ àyè tí ànẹ́bí tó ti sọ kalẹ̀ fún ànẹ́bí sàásálàm mọ́wulẹ̀ darẹ̀ láàmú ọjọ́ ọdún náà ní fún wa ọjọ́ ọdún ní fún wa torí pé ànẹ́bí ni yawmu Arafa wa yawmu Nahr wa ayyamu tashrik eiduna ahlul islam ìdínú tó fi jẹ́ pé ọjọ́ yẹn ọlọ́run bá ń fi àwọn tí wọ́n wà ní arafa ó ń fi wọ́n yangàn àwa tí a sí ní arafa anẹ́bì ní ká gba àwẹ̀ torí pé àwẹ̀ ìjọsìn tó lágbára ni tí ó sí ẹni tó lè sẹ̀san fún àyàfi ọlọ́run ọba so bákanáà ọjọ́ tọ́lọ̀ máa ń ra àwọn ẹrú ẹ̀ kalẹ̀ láti inú lọ sí aljanna ni now ó wá nu sunna anẹ́bìsà sálàm àdúrà tí ó yẹ ká ṣe ká máa ṣe ní ọjọ́ náà lẹ́yìn ìgbà tí wọ́n bi anẹ́bìsà sálàm léèrè lóní àdúrà tí èmi àti àwọn ànábì ọlọ́run tí wọ́n wá síwájú mi tá a máa ń ṣe lọ́jọ́ àràfá oní la ilaha illallahu wahdahu la sharika lah lahul mulku wa lahul hamd wa huwa so n tó yẹ ká máa ṣe lọ́pọ̀lọpọ̀ ní ọjọ́ náà ni pẹ̀lú àwọn àwọn takbirat tí a máa ṣe náà ká má gbàgbé léyá ṣíṣe léyá ṣíṣe náà ní ọlá ó sì ní ipò títí ẹ̀ náà nínú ẹ̀sìn Islam anẹ́bisa sẹ́lẹ̀m ó kún wa ládùn àti ṣe iléyá náà torí pé súnnà anẹ́bì ní sallallahu alaihi wasallam àwọn afáà ni súnnà muakkada ni ẹni pé súnnà tó lágbára àwọn míì tí ẹ̀ sọ pé wájib ni bó tilẹ̀ jẹ́ pé ọ̀rọ̀ tí wọ́n eh, ó lẹ tó fi lágbára jù náà ni pé súnnà ni súnnà tó lágbára àfẹ́ kí yíò filẹ̀ lẹ́yìn tó bá lágbára rẹ̀ Sayyidina Umar Abdullahi ibn Umar ó ní aqama Rasulullah sallallahu alaihi wasallam bil Madinati ashra sinina yudahi anabisa sallam ó lo ọdún mẹ́wàá ní Madina gbogbo ọdún mẹ́wàá ní fi ń ṣe léyá léè tó fi hàn pé súnà tó lágbára ni torí pé ànábì ò fílẹ̀ ni so gbogbo iṣẹ́ tánàbí sì tẹramọ́ tí ò bá fílẹ̀ ó ní àwọn àfáàpè ní súnà almuakkada lè tó lágbára ṣùgbọ́n ni tí ò lágbára àti paléyá lẹ́n tí ò ní nkankan ọwọ́ tó wọn àti àwọn ìyálé ilé rẹ̀ ọ jẹ torí pé iléyá yẹn súnà ànábì Ibrahim ni ó sì máa ọ jẹ́ ìntà máa ń ṣe láti fi súnmọ́ ọlọ́run ọba so ẹni ọba ní agbára rẹ̀ kó ṣe ó dáa jù bákan náà pípaléyàn lọ dájú kéèyàn fi owó rẹ̀ ṣe sádàkà lọ àwọn ẹlòmíì máa ń wo pé àwọn ò ní àwọn ò ní time àdé àwọn ò tiẹ̀ ní ìdẹ̀ràn òun gan fún rẹ̀ wọ́n á mú owó yẹn wọ́n fi ṣe sádàkà àwọn àfáà ní pípaléyàn gangan ló dáa kí á fowó rẹ̀ ṣe sadakọlọ torí pé ó wà nù ta'zim sha'airallah kéèyàn gbé àmì ọlọ́run ọba kó gbé ga and then níta gbàlérò lórí iléyá náà ni dídúran títa ẹ̀jẹ̀ ẹlẹ́yẹn àti ìbẹ̀rù ọlọ́run ọba tá a fi ṣe òní ọlọ́run bá dìfẹ̀ sí kìí ṣe pé ká mówó rẹ̀ ká fún yàn bákan ó dára pẹ́ni ẹni tí ó bá paléyà kó pa iléyá rẹ̀ fúnra rẹ̀ kó sì jẹ nú ẹ̀ kó fún àwọn àwọn ẹbí rẹ̀ náà kó fún wọn jẹ kó tún fi tọrẹ kó fi ṣe sàdákà nú ẹ̀ torí pé ọlọ́run ọba sọ nú al-Qur'ani àwọn tí wọn ní al àwọn tí wọ́n ní bùkátà wọn káwọn náà jẹ nú ẹ̀ ó lè jẹ́ pé àfá ti fi àsìkò hàn ṣùgbọ́n àwọn àdájọ́ kan wà tó ṣe pàtàkì nínú ọ̀rọ̀ iléyà tó yẹ kí a mú ẹnu bà àkọ́kọ́ nú ẹni pé anẹ́bìsà àsálà ni látàbàhú illa musinnatan illa an ya'sura alaykum fatàbàhú jẹ́ musinna musinna yẹn ẹni ẹran tí tó tóbi torí ọjọ́ orí ẹ̀ torí ọjọ́ orí ẹ̀ ẹni pé àwọn ọdún tó ti lò léètọ́ yẹ pé níbi ràkúnmí ọdún márùn ni níbi um, màálù ọdún méjì níbi àwọn ghanam bí àwọn àgbò àti àgùntàn ọdún kan so àwọn eléyìí ni muthanna gbogbo ẹni tí ó bá paléyà kó make pé àwọn ẹran tó ń bá máa rà yóò tó ọdún kan gẹ́gẹ́ bí àgbò àbí ọdún méjì tó bá jẹ́ màálù ni àbọ́dún márùn tó bá jẹ́ ràkúnmí ni bákanáà anẹ́bìsà àṣálà ni àyàfi ẹn tí ó bá wá rọ̀ lọ́rùn láti rí mùsínà yẹn kọ́pa aljada'atu min ad-da'n ó ní àgùntàn àbí ewúrẹ́ àwọn yẹn ó lè pa ètò tító 6 months ètò tító 6 months ó ní jaza ṣùgbọ́n lè tí yóò bá ní tí yóò bá rí tọ̀hún àbí kò tiẹ̀ wá lágbára rẹ̀ kò sáburú kó pa eléyẹn bákan náà tí èèyàn bá kò tó lásìkò èèyàn kan lọ rẹran ọdún èèyàn lọ ran ẹran iléyà wá so mọ́lẹ̀ ọjọ́ iléyà ọkàn ti ọ̀bẹ bọ́ eléyìn ò tó ẹni ó bá lọ ra iléyà lẹ́yìn ìgbà tó bá mú délé ẹ̀ yóò wá yóò ṣe àtẹ́símíyà àríhí àbúhíyàtì eléyìí lẹ́ran léyà mi tó bá ti sọ pé eléyìí lẹ́ran léyà mi ó ti dẹran léyà nù kò tó tọ́ fún nǹkan míì àyàfẹ́ran léyà náà so àbí kọ́ ẹ pé lẹ́yìn gbòòrùn tó dé tó dè mọ́lẹ̀ lọ́jọ́ tí ó wà á pàun ọwá ni eléyìí ni ẹran léyà mi bismillah allahu akbar ló wá pa bet dandan ni èyàn láti sọ pé ẹran léyìí òun ní ta'yin ó di dandan bil-lafz aw bil-amal kéèyàn sọ pẹ̀lú ẹnu àbí kó ṣe ń ṣẹ́ nígbàtí ó bá pa mo pa àgbọ́yé so tí ó bá ti wá jẹ́bà ní ìsìn àwọn àdájọ́ kan ń bẹ lórí rẹ̀ lẹ́yìn ìgbà tí èèyàn bá ti sọ tán lẹ́yìn bá ti sọ tán gbọ́dọ̀ ta kì í ń tà àtàmọ́ kódà àìfi àìbúyàn lẹ́bùn ma lórí ẹ̀ tó bá ti lè sọ pé ẹran léyàn ni ẹran léyàn náà ló sì gbọdọ̀ jẹ́ wàlá ìbdáàlá illa bi khair kódà kò gbọdọ̀ change ẹ̀ àyàfi tó pé in tí ó fi change ẹ̀ ó dáa ju ìyẹn lọ lẹ́yìn ìgbà tó bá ti tètè àyín ẹ̀ kódà kò gbọdọ̀ change fa ìmẹ́ta bá dà án àyẹnà lẹ́yìn ìgbà tó bá kú tí ẹn tí ó ní iléyà tó bá kú ó di dandan kápá lọ́jọ́ iléyá náà fún ẹni pé kìí sí ogún kò lè wọnú nǹkan ogún mọ́ ó di dandan kan pa fún léyá so àwọn àwọn tí wọ́n jogun rẹ̀ àwọn wọ́n jẹ wọ́n fi tọrẹ wọ́n fi ṣe sadaka mo rò pa gbọ́yé lẹ́yìn ìgbà tí èèyàn bá ti ṣe tààyí nẹ ẹlẹ́ẹ̀kejì tó bá wá jẹ́ pé àléébù kan wá bá lẹ́yìn ìgbà tó ti ṣe tààyí ni ẹ̀tán fa innaka tó bá jẹ́ pé àlébù tó bá yẹn kì í sàtọ̀wọ́ ẹ̀ ni ọlọ́ọ̀ni kọ́pá wọlé ya orúkọ agbóyé nínú àwọn àlébù tí kì í jẹ́ kẹran wọlé ya lẹ́yìn ìgbà tó bá ti ṣe tààyìn ẹ̀ ni àlébù yẹn wá bá tó sì pé àlébù yẹn bá kì í ṣe àti ọwọ́ rẹ̀ gẹ́gẹ́ bí kéèyàn ọ̀rágbò kọ́ wá kọ́ wá máa ṣe ìjà pẹ̀lú rẹ̀ pẹ̀lú àgbò míì kọ́ wá kàn níwò àbí ẹsẹ̀ rẹ̀ kán eléyìn oníìsìn ó di dandan kọ́ra ẹran míì láti fi paléyá torí kó ti ṣe tààyìn bákanáà tó bá sọnù àbí wọ́n bá ti ẹ̀ jí tí kìí bá ti ṣe pé látọwọ́ rẹ̀ ló ti wá ó ti pẹran ó ti pẹran torí kó ti ṣe tààyìn ẹ̀ ọ sọnù ni kìí sọ wẹ́ẹ̀ ló ti wá tí ò bá lówó àti ràmíì kó fọkàn sí pé ọlọ́run ti gbaléyà rẹ̀ so ìdínú tó jẹ́ pé tààyìn yẹn ó ṣe pàtàkì yálà ìgbà tí yẹn ra ọkọ̀ mú délé àbí lọ́jọ́ tí yẹn ọba máa pa kó fi hàn pé léyà mi ni kódà tí ẹlòmíì bára léyà tó bá ní àfá ẹwà ẹbá mi pa ẹ béèrè kí ló kọ yẹn àfá nígbà tó bá pa léyà lágbájá ni òun náà a sì fẹ́ kó jẹ́ pé yóò dúó lọ́dọ̀ rẹ̀ tí ọba lè pa fún rẹ̀ kó na dúó tì àwọn léyà yẹn àwọn ọ̀yúùbù ohun tí ọ̀pọ̀lọpọ̀ táwọn afájí máa ń sọ ní gbogbo ìgbà tí a fẹ́ kí ó wà lára ẹran iléyá torí àsìkò alákọ̀ọ́kọ́ nú ẹ̀ ni pé ẹn tí èyí tí ojú rẹ̀ ọ̀bá nígbàtí èyí tí ojú rẹ̀ ọ̀bá jẹ́ pé èyí tí ò ríran gan àgbọ̀dọ̀ fi paléyá nìyẹn bákan náà almarid bayyinu maradu èyí tí ó tí àìsàn rẹ̀ ti hàn lára rẹ̀ a gbọ́dọ̀ fi paléyá wal arjá bayyin arọ̀jùhù bákanáà èyí tí ń tẹ̀rìn yálà ọwọ́ wájú ni àbẹ́sẹ̀ ni ó ń fà tí fi ń tẹ̀rìn a gbọ́dọ̀ fi paléyá àbí èyí tó ti rú tí gbogbo egun ara rẹ̀ ń hàn gbọ́dọ̀ fi paléyá so eléyìí fi hàn pé kí a sẹ̀lẹ́tì tó dáa nígbàtà bára àgbò oní tá a fẹ́ jù oní tó dáa jù bákan náà àwọn àfáà ní kọjẹ́ funfun bó tilẹ̀ jẹ́ kò sí násì kankan lórí eléyìí pé ohun tí ànábì sallallahu alaihi wasallam tó ṣe ní iṣẹ́ bet ká make sure pé kò sí àlébù lára rẹ̀ àwọn míì wà tó yẹ pé ma'fuwun anhu tí ó bá ti jẹ́ pé tí ń lọ mm, fáìlì pẹ̀lú àwọn ẹran yòókù kò sáburú a lè fi pa iléyá ẹni tí kò rówó láti pẹran tó wá fẹ́ yáwó àti paran àwọn afáàní kò sáburú kọ́ yá owó láti pẹran tó bá ti mọ̀ pé òun retí owó tí ó fi san tí kìí bọ́ tó bá jẹ́ pé kìí ṣe tó lè san yóò máa súsan ni tí ó wà tí ó dá wàhálà sílá kọ̀tọ́ láti yáwó fi pẹran so ẹni tó bá lówó tó wòrán ètí ìdọ́ rẹ̀ tí ń expect owó kò sí aburú láti yáwó pẹran náà bákanáà àwọn sàábí ànábì sallallahu alaihi wasallam wọ́n ní lásìkò ànábì ilé kan a máa ń pa àgbò kan tó pé a sọ pé gbogbo ilé pátá èyí pé èmi àti àwọn ìyáálé mi ọmọ àtìyàwó so eléyìí ó dáa púpọ̀ jù téèyàn bá wá lágbára tíyàwó bá lágbára tó náà bá fẹ́ pàtẹ kò sáburú òun náà lè ṣe ìṣiráàkì rẹ̀ pẹ̀lú àwọn ọmọ àti ọkọ ẹ̀ náà bí ìyàwó kejì náà bá lágbára kò sáburú bet kọ́ má jẹ́ pé torí ẹ fàríhà láti fi láti máa fi ṣe alfahari kéèyàn ó ṣe pẹ̀lú ìbẹ̀rù ọlọ́run but masala kan wà tí pataki, jẹ́ pàtàkì bó tilẹ̀ jẹ́ pásíkò ti lọ àní sáláìmọ́ mẹ́nubà ó ní pípa ẹran fókù pípa ẹran fún ẹni ó kú ẹni ó ti kú kápa ẹran fún kò sí nǹkan kan tó jọnu súnnà Ànábì sallallahu alaihi wasallam àkọ́kọ́ ni pé ohun tí ó rọ̀ máa òkú níbi léyà pípa ó pín sórí sí mẹ́ta sí mẹ́rin àkọ́kọ́ nú ẹ̀ tí ẹni ó kú gangan fún rẹ̀ ló bá ṣe wọ̀síyà wípé tí ń bá kú o ẹ bá ń pa ẹran léyá ká mú wọ̀síyà rẹ̀ ṣe a sì ń ràn kàn pé yóò ní ládàá rẹ̀ ẹlẹ́ẹ̀kejì ó ní pé ká wá pa ẹran léyá pàtó wípé bàbá mi tó ti kú ẹran léyá rẹ̀ ní kò sí nǹkan kan tó jọ nù súnnà Ànábì sallallahu alaihi wasallam torí pé ọlọ́run ni wà laysa lil insani illa ma sa'a ẹni kò ní nǹkan kan àyàfi tó bá ṣe ń ṣe so in téèyàn bá ṣe ń ṣe ni ó jẹ èyí téèyàn ò ṣe ń ṣe kò lè jẹ òkú tó kú náà in tí tó ṣe ń ṣe tí tó ṣe ń ṣe kọ̀ntínú ni ó máa jẹ kìí ṣe tí kò ṣe ń ṣe káwá pẹran ta ní iléyà bàbá mi ni èyí ti kú ọlọ́run ẹni ó di kú dáa wọ́n ní anabi sallallahu alaihi wasallam nínú àwọn takú fún uh, hamza tó jẹ́ bí ọ̀nkù rẹ̀ ìyàwó rẹ̀ khadija àwọn ọmọ rẹ̀ mẹ́ta ni wọ́n kú a gbọ́ pé bẹ́ẹ̀ náà làwọn ọmọ rẹ̀ àwọn ọkùnrin mẹ́ta náà síwájú anẹ́bìsà àsánlá a gbọ́ pé anẹ́bìsà àsánlá wọ́n á pẹ̀rẹ́ pé tàwọn ẹni ó ti kú nìí wọ́n á ní kò sí àbúrú tí a bá wá pẹran nínú bá ṣe mú àwọn ara alé wọ́ ká wá mú náà wọ́ bẹ̀t ká wá ṣe tàṣíṣì pé ẹran aléyẹ tó kú ni kò sínú súnnà nabi sallallahu alaihi wasallam mo pé eléyìí ni bó ṣe jẹ́ ní ṣókí so wallahu alam àsìkò ti lọ á mẹ́nu dúró ní orí eléyìí ṣùgbọ́n àsìkò lọ́yẹ kí a pẹran gbogbo ẹ̀ náà ni ọ̀pọ̀lọpọ̀ àwọn afọ́tù ṣe ọ̀rọ̀ rẹ̀ ní ìdí ṣùgbọ́n tó dájú náà ni pé ní ẹ̀yìn ìgbà tí imam bá ṣe khutba tán ó ní a ṣẹ̀ṣẹ̀ wá pa ẹran tiwa so pípa ẹran yẹn lóòjọ́ iléyà yẹn gangan ló dáa ju ìjọ kejì àjíjọ kẹta lọ so kẹ́yìn ọpa ńjọ náà ló dáa jù kò wá sí aburú ẹni ó bá pẹran àwọn míì wọ́n pèfà káwọn ọ̀sẹ̀ ẹran wọn kọ́ kọ́ ẹ pé ìjọ́ kejì àbí ni wọ́n ṣẹ̀ṣẹ̀ wá dispatch ẹ̀ fún àwọn tí wọ́n bá lò níbi sádàkà àbí ẹ̀bùn ẹ̀ bẹ́t n tó dáa kọ́ ẹ pé apá ní ọjọ́ kẹwàá yẹn ẹni pa ní ọjọ́ kọkànlá òun náà paléyà ẹni pa ní ọjọ́ kẹtàlá òun náà paléyà kò ẹ̀ bẹ́t èyí tó ọjọ́ ìjọsìn òun náà àwọn adhkar àti gbogbo àwọn sẹ́ẹ̀rẹ̀ tí a fẹ́ ká máa ṣe òun náà wà nù ọjọ́ tí ó lọ́lá tó yẹ ká ṣe ní pàtàkì wa inna hadhihi al-ayyam ayyamu aklin wa shurbi wa dhikrillah ọ̀nẹ́bísà àsálà ní àwọn ọjọ́ mẹ́ta yìí ọjọ́ jíjẹ àti mímu àti ìrántí ọlọ́run ọba ni so kò sí aburú pé àwọn ọmọ wa wọ́n ń sọdún títí ọjọ́ mẹ́ta ọjọ́ ọdún náà gbogbo ẹ̀ so ká máa ń pé lẹ́yìn tá a ti sọdún ọjọ́ kan ká ní àwọn ọmọ ẹyẹ máa lọ sí lẹ́sìn ọ̀dà àkàṣe lẹ́sìn ṣùgbọ́n ẹjẹ́ pọ́ sọdún <laughs> ẹjẹ́ pọ́ sọdún káwọn náà jẹun kó dunnú torí pé ọjọ́ dunnú ni wallahu alam so a dúró báyìí èyí tí a sọ tó ṣe déédéé ọlọ́run bá kó fún wa ládẹ̀ èyí tí a ṣe àṣìṣe ọlọ́run kó yóò forí ẹ̀jẹ̀ wa wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh tashrik yẹn àwọn afáàní kò tọ́ ká gba àwẹ̀ nú ẹ̀ kò tọ́ kí a gba àwẹ̀ nú ẹ̀ wọ́n ní kódà bá yẹ pé inú àwọn ọjọ́ yẹn ó wá bọ́ sínú ọjọ́ tá a máa ń gba àwẹ̀ gẹ́gẹ́ bí tuesday àmì monday àbí alhamis láyà súnmù wípé à ní gbẹ̀wẹ̀ náà àbí kó wá jẹ́ pé ọjọ́ kẹtàlá kó wá ṣe déédéé òun ṣe déédéé ayyamul bid wọ́n lòun náà à ní gbàwẹ̀ rẹ̀ àwọn tí wọ́n kà yọ́lẹ̀ náà ni àwọn tí wọ́n bá ṣe tamattu tí wọ́n gba ọjọ́ mẹ́ta nínú hajj yẹn síwájú kún tó padà lé gba méje wọ́n lẹ́yìn àwọn ni anẹ́bísà sálà ń ṣe ìdẹ̀kùn fún so ńgbà ta ni a ṣe ìdẹ̀kùn fún yẹn ni pé àwọn yòókù a ṣe ìdẹ̀kùn fún wọn and then ìdájọ́ rẹ̀ ó ká gbogbo àwa tí a wà nílé àti àwọn tí wọ́n wà ní hajj so ọjọ́ ọdún ni. ọjọ́ jíjẹ ní kí wọ́n má délé ìyàwó sọ̀bùrí àdí ọjọ́ kejì àbọ́jọ́ kẹta kọ́ wá láwọn ń gbá ẹ̀wẹ̀ wọn ò ní fún <laughs> so ọjọ́ jíjẹ àti mímu ní kì sọjọ́ àwẹ̀ now ọjọ́ mẹ́ta lẹ́yìn ẹ̀yìn náà. ẹran iléyà mi ni. àwọn ẹran iléyà mi ni. <laughs> dáa. téèyàn bá ti ní n tí ó dé lọ́wọ́ kò sáburú nù ẹ̀ kò sáburú nù ẹ̀ kò sí aburú nù ẹ̀ àtọ́ náà. kéèyàn ó. gbogbo bó bá ti rọ̀yàn lọ́rùn lẹ́yìn èyí ó ṣe kò sí ọ̀kankan pàtó yíyọ awẹ torí pé àwọn èèyàn ń lo awẹ ni so ẹni ó bá jẹ kò jẹ haram kájẹ kájẹ pọ̀nmọ́ kò sáburú <laughs> so gbogbo èèyàn bá ti ṣe kò sáburú nú ẹ̀ ẹ̀ kó gbà pẹ̀lú dáadáa ìyọ́ àràfà mádẹ́mi sàmùsà tó ń bẹ̀ sẹ́yìn wọ́n lè láti pé ó yá gẹ́gẹ́ bí àbáyé sọ so ìyá bóyá ìyá náà ti wá ń dá ẹ̀ láwọn pé àwọn náà fẹ́ so ìrọ̀lẹ́ ti lágbára nítorí èèyàn so èèyàn tí èèyàn lẹ́yìn ayaba sọ pé èmi àti ìyá mi gbogbo wọn náà wà nù fámìlì bẹ́ẹ̀ ni kó sáburú bàbá náà nígbà táwọn paná ti wọn àwọn náà lè include gbogbo àwọn ẹbí wọn ẹ̀yin náà tẹ́ pa ẹ lè include bàbá àti ìyá àti àwọn ọmọ náà kó sáburú náà gbogbo ẹni tẹ́yàn bá wọ tẹ́yàn bá ti include ẹ̀ náà wọ náà nìyẹn. ok àwẹ̀ àwẹ̀ tatawwu kò lè di àwẹ̀. Ramadan àwẹ̀ Ramadan gbèsè nìyẹn èyàn láti san ọla ẹ̀yàn sí ni ṣùgbọ́n ịtaka tàtàwọ̀ ni so tó bá wá jẹ́ pé sísan àwẹ̀ èyàn ọ sínú ọjọ́ yẹn kò nípa tó lè kónú ẹ̀ torí pé èyàn ń san gbèsè Ramadan ni tí àbá gba oúntọ̀ yẹn níyànjú tó ní àǹfààní ni pé so òun náà lè lo advantage yẹn kó gba àwẹ̀ tàtọ́wọ̀ nígbàtí kìí ṣe èèwọ̀ ni n tó já dùn ní kọ́yára gba àwẹ̀ Ramadan bẹ̀tírú mọ́sìmí bá wá dé kò sáburú kó náà kó sáǹfàní pẹ̀lú àsìkò yìí lẹ́yìn náà kò tún wá gba àwẹ̀ kò sáburú náà àwọ̀ ẹ̀rẹ́ eh, tí máa ń sì fún ọyọ padà rẹ̀ ṣe wọ́n ní ya ẹ̀ ó yé mi mo ti understand ìjọrí ẹ̀ eh. wow astagfirullah mi ò ní kíní kan lórí ilé pàtó wallahu alam mi ò tí gbọ́ ìdájọ́ kan lórí ẹ̀rí àfi tá a bá tún ṣe tó ń nàbà wà nù àìb Allahu alam mi mi ò mọ àfà so maybe síwájú kí ẹlẹ́yà tó dé a ṣe àyẹ̀wò lórí ẹ̀ insha Allah ta'ala now hey alexa ẹjọ́ kò tí ẹ bá ṣe pé bá torí ẹ̀yìn náà ẹ̀yìn náà. wọ́n ẹ̀ pé ká má rí kan náà ká má fa àwọn tó ti ìyá àgbà ìlú kan náà lè ṣe pé ìbéèrè alákọ̀ọ́ yìí. ẹlẹ́kejì dákun ṣé àwọn àtàkìlẹ́wà tí ó wà nínú àwọn àsìkò yìí tó fi di àwọn àyàwó ṣírí ṣe ó wà gẹ́gẹ́ bẹ́ẹ̀ fún ìgbẹ́ òjijì náà wọ́n sì mọ̀ gbọ́tẹ́ nìkan ṣe irú àlàyé yẹn pé nínú àsìkò ìlú ìfẹ́ pé àwọn tàbí òun náà wà ṣòwẹ́rà wà gẹ́gẹ́ ẹ̀ṣin. well àkọ́kọ́ ti takbir wa eid al-fitr òun àsìkò tá ń lọ sí eid ó ní tá ń padà bọ̀ tá ń lọ tá ń padà bọ̀ ó ní takbir àti ẹ̀ fún. ah náà bẹ́ẹ̀ so tá ń lọ sí eid ó ní takbir àti ẹ̀ ṣùgbọ́n ti ètẹ́ sọ yìí wallahu alam mi ò gbọ́ mi ò gbọ́ àfáà kan tó sọ rí and then tíra tí mo wò lórí ayyam ashr tí àwọn àfáà ńláńlá ojú mẹ́wàá lọ ẹnìkan sọ̀rọ̀ pé ọ̀rọ̀ rírè kaná yẹn ó ti wà mansukh mi ò gbọ́ rí so èmi rò pé sharia ah, ah, ni astabita up till now ẹnikẹ́ni tí ó bá tí ó bá ṣiṣẹ́ àmì tí ó bá dúnra tó bá ti ran kan pé òun ó dùnyàn nígbà tí awwal dhil hijja ti lé kò rí ìkan náà mọ́ kódà gan wọ́n ní haramu ni kí obìnrin kó ti torí pé òun fẹ́ òun fẹ́ gé irun àbí nǹkan kan kó wá ṣe tàùkìlì iléyà rẹ̀ fẹ́ lómi wípé èèyàn wọ́kìlì èèyàn ṣe tàùkìlì iléyà yẹn fẹ́ lómi àbí èèyàn ò ṣe o ìdájọ́ ẹni ọba fẹ́ dúnra ni so ẹlòmíì lọ́ba dù ẹlòmíì lọ́ba ra, kò sí tọ́kan oúntọ̀run pẹ̀lú ẹ̀ bẹ́ẹ̀ náà ni àwọn tá fẹ́ mú wọ iléyà ẹ̀ ń lé kọ̀kan wọn àwọn tá fẹ́ dúnra gangan lọ́kàn so kódà wọn ní ẹni ọba fẹ́ ṣe hajj tó sì ti dàníyàn lé wọn pé òun ó ṣe iléyà òun náà títí yóò fi ṣiṣẹ́ hajj rẹ̀ kò gẹrun àyàfi nígbà tó bá parí umra tán lẹ́yìn tó bá fẹ́ ṣe tamattu nígbà tó bá ṣe umra tán yóò rẹ̀ torí umra ni torí pé umra yẹn lágbára ju eh, òfin ti bí lọ ti umra ó ní ó ní kàfàrà tẹ́lẹ̀ yóò sì ní kàfàrà ẹni ọba ṣe so mi ò rò pé mi ò máa àdísì tó sọ pé ó ṣe násìkò rẹ̀ mi ò mọ̀ ìbáyé pé ó sàlàyé ibi tí hadith náà bá wà àwọn náà lè wò ó kò sí aburú náà hmm. Ahmad Gumi ok olóṣe ah, <laughs> so uh, a lot of room fún wọn Astaghfirullah al-Azim sẹ́rí Dr. Ahmed ohun tó ṣẹlẹ̀ ni pé um, àfáà náà ó ní àwọn gharaib kò ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ láti bàtú ti wà ní Mẹ́kà ló ti bẹ̀rẹ̀ and then gbogbo àwọn tán lọ kàkẹ́ oní Madina àti Mẹ́kà gbogbo wọn ni wọ́n ti bá ṣe mujadala lórí gbogbo àwọn nǹkan báyẹn rí láti bẹ̀ ló ti dìvẹ́lọ́pù fífẹnu àtẹ́kan hadith anabi sallallahu alayhi wa sallam wàlàálà allahu alam nígbà míì in téèyàn ọba mà yẹn máa bá sọ̀tà almaru aduwu ma jahila èèyàn ọ̀tá tí ni so nígbà míì tí a bá wà nílé ẹ̀kọ́ tẹ́ ẹ bá gbọ́ pé èèyàn sọ pé mi ò tiẹ̀ láìkí mass mi ò láìkí mass torí kọ̀ mọ́ ni tó bá mọ̀ <laughs> yọ láìkí <laughs> so láti bẹ̀rẹ̀ òun ti fi ló fi ń fi ẹnu àtẹ́ kan hadith anabi sallallahu alayhi wa sallam léè tó yẹ pé gbogbo àwọn Jafar rahimahullah gbogbo àwọn Jalo àtàwọn yòókù gbogbo wọn náà ti bá ṣe kíní tó ti conclude pé ọkùnrin nígbà tó bá padà dé Nàìjíríà oríṣiríṣi àwọn fìtínà ló máa dálẹ̀ and then tó sì ṣẹlẹ̀ náà ni ẹ ń gbọ́ padà dé so ló wá ìdínú téèyàn bá ti lẹ yóò wá wá ibi tí ó dúó sí so ibi tó sì lè dúó sí náà ni pé risala ìzíyà àti kọ́kẹ́tẹ̀lé àwọn fikra madhaba so ibi tó na dúró sí nìyẹn anything tó bá ti ṣe ikhtilaf pẹ̀lú madhaba yóò sọnù látìgbà tó ti ń ṣe tafsir kò ló tíra míì ju Raddul Adhan lọ Raddul Adhan kìí ṣe fún àfà kìí ṣe tíra àfà pẹ̀pẹ̀ tíra ọmọ kéwú tí ń kẹ́kọ̀ọ́ ni Jalalaini ṣe tíra àfà tí ó ṣe tafsir Jalalaini tíra ọmọ kéwú tí ń kẹ́kọ̀ọ́ ni in tí rọ́dùl adhan tó fi yàtọ̀ sí Jalalaini ọ̀pọ̀ àwọn ìyàtọ̀ díẹ̀ ló wà nù wọn in tí ń bẹnu Jalalaini òun náà ní ń bẹnu rọ́dùl adhan rọ́dùl adhan in tó ń bẹnu bẹ́ẹ̀ ọ̀pọ̀ in tí Sheikh Gumi ṣe ń bẹ̀ ni pé àwọn afkar tó fẹ́ jọ ash'ariya tí Imam Suyuti tó mú wánú ẹ̀ ló ń try láti nígbà tó sì jẹ́ pé in tó fi base lórí ẹ̀ ni pé onítìrà tó gbajúmọ̀ tán lójú ń bíi whereas eléyìí iṣẹ́ rẹ ni iṣẹ́ tó dáa ni àfáà ṣe kò wá sọ wípé òun wá ní nǹkan tẹ́ láti dúó lé lórí so àfáà yìí ọlọ́run kí ó foríjìn ọlọ́run kí ó jẹ́ kí ó lè yí padà bet ó ní àwọn àwọn garaib tó mú wá torí pé ó ti pè tíra Sahihul Bukhari ní dẹ̀tí ó ti pè ń dẹ̀tí rí saraha so ìdínú tí mo fi pẹ́ tí èèyàn ò bá mọ̀ ọ̀tá èèyàn máa ń bá nǹkan náà sọ̀tá ni torí pé nígbàtí òun àtàwọn ẹgbẹ́ rẹ̀ tán jọ kakí ó tán bá lọ jókòó ní ìsìn òun ò ní ní àǹfààní láti máa mú àwọn àdílà ahadith wa àti àwọn ọ̀rọ̀ àwọn sálàf lórí ẹ̀ ju pé ó ní onírísàálà sọ báyìí oní ìzíyà sọ eléyìí tí ó sì wà very simple kódà ní tí ọ̀ka kéwú débì kan tó bá ti mọ tíra rìsálà àti rìsálà òun náà sọ̀rọ̀ so and then ìyẹn ò tó fún àwọn náà ṣe torí tẹ́bá ka tíra rìsálà rìsálà ó ní lẹ́tà lẹ́tà ìdáhùn béèrè ẹnìkan tó béèrè ni òun náà béèrè ó sì sọ pé mo ṣe torí àwọn tí wọ́n bẹ̀rẹ̀ sí kẹ́kọ̀ọ́ àwọn tí wọ́n bẹ̀rẹ̀ sí kẹ́kọ̀ọ́ kó lè rọrùn fún wọn bẹ̀t kí ṣe pé eléyìí ni ó ní ẹni pé frame tó yẹ pé èèyàn tó gbọdọ̀ kọjá kúrò nú ẹ̀ mọ́ so tóun bá múrú àwọn nǹkan báyìí wá mi ò ṣe mọ̀ pẹ́ẹ́pẹ́ yàtọ̀ bẹ̀tírù ni n bá lè wá lọ́tọ̀dọ̀ àwọn ẹ̀tẹ́ ìpè lẹ́yìn nísìn Dr. Mansour mali a ó ní ẹ̀rí lórí ẹ̀ tèmi ọmọ yàwó so tó wáyé pé Dr. gúnmi ló mú yàn wá mi ò jiyàn bet nínú àwọn tíra tí wọ́n ṣe lórí ayyamu ashir wọ́n ju mẹ́wàá lọ tí mo wò kó tó dòní ní orí ti sọ pe ìdájọ́ yẹn mansukh wallahu alam náà tí ti bá wá sele ti yàn gé ìkaná ko si kò sí nǹkan sí kàfàrà kankan lórí ẹ̀ yóò sì ṣe léyà rẹ̀ oníléyà torí pé ẹni ó wà ní gan tí àìsàn bá mú lórí yóò farun tó bá ní kò sí nǹkan lè ṣe ju kí wọ́n farun ẹ̀ lọ wọ́n farun kò ìyà ẹni tó kàn di wé kàfàrà ń bẹ lórí ẹ̀ yóò dúnra that is all so pàápàá jùlọ ilé tí ò ní kàfàrà kankan lórí ẹ̀ ẹ̀hẹ́bẹ̀t kí wọ́n tẹ̀lé súnnà Nabi sallallahu pẹ̀lú ọkà kan tí ó rí náà Allahu a'lam dédé ni tí wọ́n bá ní owó àti rẹran míì kò sáburú rẹ̀ tí wọ́n bá wá ní pẹ̀lú àníyàn pé tí wọ́n ti dà ipé àwọn paléyà yẹn ọlọ́run gbà lọ́wọ́ wọn àníyàn ló ṣe pàtàkì jù kò kìí ṣe ẹran gangan ní pàtàkì ẹ̀ àníyàn àti ìbẹ̀rù ọlọ́run tá a fẹ́ fi ṣe lẹ́yìn ìgbà tí bá sì ti dàníyàn lé lórí àníyàn ti dúró bẹ́ẹ̀ náà nìyẹn ọlọ́run rí ọkàn wa so tí ó bá wá possible mọ́ ẹni ó fẹ́ ṣiṣẹ́ ájì tí ò lè ráyè wọ ọmọ kà kí ni tá ànábì sọ ó ní kọ́ fárun ẹ̀ tó bá mẹ́ran dání kó dú ẹran kọ́ padà lé tó bá ráyè ń ní ọdún mi kọ́ lọ ṣe kò sàbùrú nù ẹ̀ so the same thing irú àwọn nǹkan báyìí náà téèyàn ò bá rí agbára àti ṣe eh, rà míì ọlọ́run ti gba àdúrà nígbà tí ìsìpá àtọwọ́ rẹ̀ ló ti wá ẹni tó fẹ́ tí ẹran ẹ̀ fẹ́ kú àti ẹni tí ẹran rẹ̀ sọnù kí ni ìyàtọ̀ wọn wọn ò kúkú sí yàtọ̀ <laughs> so that is it. No. ẹran tí wọ́n bí tí ò níwo ó wọlé yá èyí tó níwo lọ dáa jù òun ò sí nú aib tí ò lè jẹ́ kí apẹran torí pé bí ọlọ́run ṣe ṣẹ̀dẹ́ ẹ̀nu kò sí nú aib àtọ́ọ̀ ríra ẹran bùnyàn èèyàn bùnyàn lẹ́bùn ni tó bá rẹran bùnmi lónìí pé kí n fi paléyà wọ́ lọ sọ pé kí n fi paléyà ṣùgbọ́n o ní ráìtì èèyàn mo lè gbọ́ torí pé o ti bùnmi o ti ti tèmi so ní téèyàn bá bùnyàn o ti di tó ń tọ̀hún tó bá wá wù tó bá fi paléyà òun ló ní ládàá léyà tí ó bá wù tó bá ta ó ní ládàá títà tí ó fi jẹun <laughs> so ṣùgbọ́n ẹni ó bùnyàn lẹ́bùn ó ní ládàá ẹ̀bùn ládẹ́bùn ló ní so náà ní ìsìn tí gbà mọ́ bara yẹn tí ń bá fún yàn mo fún lẹ́bùn ni àbí àníyàn tí ń bá fi fún àìdá sadaka àbí hidaya àìdá sadaka àbí hidaya àìdá sadaka àbí gift so àníyàn tí yàn bá fi ṣe ọlọ́run fún yàn ládàá rẹ̀ bẹ́ẹ̀ kìí ṣe pé ó ní ládàá léyà ẹni wọ́n fún tó ń bá wá lò láti fi paléyà kò sáburú nù ní ọjọ́ léyà tó bá ẹran èmi náà lè bùn yàn kò sáburú náà mo sì lè ta kò sáburú náà ṣùgbọ́n in gbọ́dọ̀ ta fẹ́ tó bùn mi ẹni ó bùn mi òun tó wá gbọ́dọ̀ rà mọ́ in sì fọ́ gbọ́dọ̀ bóun náà lẹ́bùn mọ́ èmi kí mú ẹran tó fún mi kí wá fi fún ha àbí ẹran tó fún mi kó tó wá rà lọ́wọ́ mi ha so téèyàn bá ti fún yẹn ní di titi tó bá so ẹni ọ̀ràn odidi ẹran fúnyàn ọ̀rà gbọ́n ni àbúrà ṣe sádàkà fún tó ń bá wá lò láti fi ṣẹléyà olóniládà léyà eléyìí níládà ẹ̀bùn àbí sádàkà náà so kò sì síyàtọ̀ ẹni ó fún yẹn gift wọn lè ní ládájú ẹni ó paléyà gan lọ tó bá pà níyàn rẹ̀ bá dẹ̀ ju ń lọ so àníyàn gan ní máa mú kí ládẹ́yàn kó pọ̀ wallahu والسلام عليكم ورحمة الله